alhamdulillah ìbéèrè ni wípé àwọn ọba nílẹ̀ Yorùbá ń bí àbáwọn ẹbùbí náà ìjẹ́ wọ́n ti jẹ nípò agbára tí a gbọ́ wípé wọ́n ní kọntìgẹ́rálẹ̀ wọ́n ti yọ agbára wọn kúrò kí láti bá wọn lò sí ṣẹ̀ríà láti bá wọn lò ní àbí nǹkan mi àkọ́kọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ìgbésẹ̀ wa ìlànà wa ìgbésẹ̀ mùsùlùmí náà in tí ṣẹ̀rí àbákọ òun náà làákọ̀ bákọ̀ lórí àwùjọ tá bá bára wa kò lẹ̀ sí ìgbésí ayé kan tá ń gbé tí ṣẹ̀rí Islam tí ò ṣe kí ni tí ò lọ́rọ̀ pẹ̀ tí ò dá sí tí ò ti tọ́wọ́ sọ́nà bá ti kẹ́kọ̀ọ́ járí lórí ẹ̀ so àti ọba ni àti gọ́ọ̀nà ni àti kíríkan àbí kó má jẹ bá jẹ́ lórí bá kó jẹ́ ìlú bòmí náà gbogbo bá jẹ́ lò ṣẹ̀rí Islam ti kọ́ wa bá ti ṣe kí ni bá ti bá wọn lórí lò èyí tó dánú àwọn olórí bá ti bá wọn lò èyí tó ya kò kí tí ó ṣe mùtùlùmí bá bá wọn lò èyí tó jẹ́ mùtùlùmí tó ṣe wípé kò kí ni bá ti bá wọn lò èyí tó jẹ́ pé kéde rí pọ́nbélé máa ti bá wọn lò ṣẹ̀dá ìsìlámù kékí ni ó ti yànnà mẹ́rin tí ó ṣe kí tí ó dààmú mọ́ra wọn àwọn tó jó lórí wa wọ́n yí ṣe mùtùlùmí wọ́n ń ṣe mùsùlùmí báwọn là ṣe bá wọn lò yẹ́ẹ̀sì àmọ́ bá wọn lò àjẹ wọ́n ní bẹ́yà ni a máa jẹ wọ́n ní tọ́hà láti tẹ̀lé àtẹ wọn bẹ́yà láàní ṣe kí ni láàní wọn nílé wa lórí àmọ́ tọ́hà yẹ wọ́n ṣe kí ni wọn nílé wa lórí tọ́hà yẹ lódì wọn bá tí ó bá ti kí ni tí ó bá ti tako ṣẹ̀dá Islam tí ó ti tako fi ọlọ́run kò takò kọ́lá láwù kọ́lá ọ̀rọ̀ tóòlù wọ́n pàtẹ́ sí pé gbogbo yí o tó bá ti jọra ìtúrú bọ̀ ẹ̀ṣẹ̀ environmental gọ́ta yí níbo nìyẹn ti takò níbo ló takò ọ̀rọ̀ yìí ní ká tẹ̀lé wọn ọ̀rọ̀ yìí ní ká mọ̀ yàpá wọn gbogbo yí lágbo bá yẹ nǹkan kan ìbọ̀rọ̀ jáde o ẹ má rìn lójú ọ̀nà o ọ̀rọ̀ yìí ní ká tẹ̀lé wọn ó jẹ́ ẹgbẹ̀rẹ̀ tó wà ń bẹ̀ kèfèrí ni ìtọ́nù pẹ̀lú àti lò pẹ̀lú ẹ̀ wà ilá wà dànkan na káwọn bọ́ sórí pé àwọn lọ́ba lọ́ba ìjà wọn náà bẹ nínú àwọn tí wọ́n ní ipò agbára ẹni tó bá ma ìgbésẹ̀ ètò òlú kò ní máa ń sọ bẹ́ẹ̀ wípé kọjúgínálì àwọn bá wà powerful <laughs> kò mọ́ tó ń sọ ẹni ò mọ́ tó ń sọ nínú process devolution of power ní Nigeria. wọ́n recognize àwọn lọ́balọ́ba yẹn wọ́n dẹ̀ fún àwọn náà constituted authority ni wọ́n láyé wọn tọ́bí pé before kí Nàìjíríà tó máa jẹ́ Nàìjíríà àwọn lọ́ba yìí ni àwọn lọ́wà nípò agbára àwọn lọ́wà nípò agbára tó bá wò ó lénìí wo dúró àwọn Queen of England yẹn on the same level ló mú àtàwọn ọba alẹ́ yín wà ń bíbà yìí constitution tí wọ́n ló empower wọn kó máa jẹ olórí nílùú wọn constitution tí yí empower wọn lè kí wọ́n lágbà àmọ́kágbà wọn wà lẹ́fà títà àwọn president oníkálùkù wọn ló ní agbára wọn tí wọ́n bá fẹ́ dà lúrú tí tó ń kọ̀ bá yé wọn ló máa múrú kiri wá àkókò ìrìnlẹ̀ kìrì jẹ́ àánú o mọ́ nǹkan tó ń sọ ọtọ́rítì làwọn náà kódà àpáàtì ìjẹ́ báyé àdúgbò yìí ọtọ́rítì ni wọ́n láyé wọn tuntun pé kò sí ní máa ní láti wà kí ẹ fún bí ẹ ṣe ń dì pẹ̀lú wọn tí pé máa lọ ká wọn wàá máa lọ irú èyí náà yìí gbápò lẹ́yẹ òun náà àwọn àmì ìmá yìí gbápò ìjìmá lẹ́nu ìdá àwọn agbápò díẹ̀ lọ́dọ̀ àwọn bá yẹ òun náà àwọn àmì ò gbà lọ rìn ẹ̀rọ àwọn gọ́ọ̀nà eh, eh, àwọn àmì àwọn ICC wọ́n strip gbogbo àwọn tó jẹ́ constitutional authority wọ́n gbà pé kò sí ẹni kankan bọ̀rọ̀ ní khalifa tó mùsùlùmí ẹni tó jẹ́ khalifa ká dá kìláfà padà tó tún àbá ti rí kìláfà ẹni tó bá ti rí dá padà káàdé ní khalifa ká fáà mùsùlùmí gbogbo àwọn tó kún ọjẹ́ kí ni wọn lágbára àjọwá ní bẹ́rẹ̀ àwọn àjọwá ní ọ̀hà àwọn kan tó ní ìdí àìsí nìyẹn àwọn kan tó ní ìdí àìsí nìyẹn irú táwọn ẹ̀mí àwọn boko haram náà gbogbo àwọn irú òrí báyìí tí wọ́n gùn lé nìyẹn kó tó tí wọ́n fi tẹ̀síìl wọ́n ṣe kí ni wọ́n lẹ̀ máa so àìmọ̀ tó ò ní kí ẹ̀ ṣe kí ni kí ẹ̀ máa sọ̀rọ̀ kí ẹ̀ bó ṣe rí yẹn láì ní mú orúkọ ọ̀kan náà báyẹ ìwọ́kan tí ẹ̀ dánwò kó máa lọ ráwọn láre láyé ibi tí wọ́n wà àwọn tó ní ìdíkọ́ ti ọwọ́ pọ̀ ẹ̀ náà àwọn ìjọba yẹn gan náà máa dì pẹ̀lú ẹ̀ àwọn ìjíkí ni àwọn máa dì pẹ̀lú ẹ̀ by Nigerian constitution wọn ọ̀yọ́ agbára kó lọ́dọ̀ àwọn báwo wọ́n reduce power àwọn síra wọn ni at initial power wà in line pẹ̀lú ti president ni lábẹ́ ti president at the point in time ó di under governor ìsí under kìdíkọ̀ chief with local government power yẹn ó so mọ́ra wọn ni so àìmọ̀ká kò ní kíyàn sọ orí ilé àmọ́ náà ní agbára tí wọ́n láyé wọn tẹ́lá fẹ́ dàbí lú oníkẹ̀wọ̀n ṣe kí ni ìwọ̀n lọ káàkùn wọn pọ̀ lọ́wọ́ ààrẹ